إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúgbò fún ọlọ́run bá àtọ̀rọ̀ ìṣe àti ìgẹ̀ fún aṣíwájú wa nàbùwà muhammad sallallahu alayhi wa sallam inshàlá a tún àtẹ̀síwájú pẹ̀lú tafsiru quran tí a ń ṣe lẹ́ni àgbé tafsir súrọ́tìlì kafirun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين سورة الكافرون أودي وكانوا سورة الإخلاص إذا بيا وفاش منصور سورة الجيش tí ọlọ́run ti sọ nípa al-ikhlas ìyẹn ìmú ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo níbi ìjọsìn àkọ́kọ́ náà ni alkafirun èkejì náà ni suratul ikhlas àti amatukulu wallahu ahad sura méjèèjì àwọn afáàfẹ wọn ní surata al-ikhlas àwọn sura méjèèjì tí wọn sọ nípa ikhlas torí pé sábàwò kọ́ńtẹ́ǹtì méjèèjì títí alkafirun wọ́n sọ wípé kí mùsùlùmí bọ́ pábọ́tẹ̀ kúrò níbi kúkúrò àti àwọn kafirun tabawo títí kúlúwọ̀ lọ́wọ́ ahad wọ́n sọ ìmú ọlọ́wọ́n ọba àrètí ní ọ̀kan ṣoṣo níbi ìjọsìn lọ́mọdé méjèèjì ní súrọ̀ al-Ikhlas. anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń dún ní máa ń kúra méjèèjì nígbà tí ó bá ń ṣe náfìlà tó bá ń ṣe náfìlà àwọn ọ̀rọ̀ wá sí pápá jùlọ sọ̀rọ̀tòlù magre náfìlà sọ̀rọ̀tòlù magre rákà àkọ́kọ́ lẹ́yìn sọ̀rọ̀tòlù fatiha anábì àká sọ̀rọ̀tòlù kàmírò rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fatiha yóò ka sọ̀rọ̀tòlù ikhlas wallahu ahad bẹ́ẹ̀ ni rọ̀kà àtàlù fájìrì rákà méjì tá a máa ń kí ṣáájú alùpàdánù ṣáájú ìrún fájì rákà méjì yẹn rákà àkọ́kọ́ yóò ka kúlí ayọ̀ nǹkan fẹ́rẹ́ wọn rákà ẹlẹ́ẹ̀kejì yóò ka kúlí huwallahu ahad eléyìí sunna ni nínú àwọn ìntí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó máa ń dúnímọ̀ nípa sóra kíkà lẹ́yìn fatiha nígbà tí wọ́n ń ṣe náà fílà suratul kafirun ọlọ́ni kúlì sọ fún ẹ̀rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ìyá ayyuhal kafirun mo pé ẹ̀yin gbèsè rí alkafirun àwọn gbèsè rí àti àwọn tí wọ́n jẹ́ mushrikun ẹlẹ́bọ̀ọ́ wọ́n kó sínú alkafirun àwọn nọ̀sọ́rọ́ wọ́n kó sínú alkafirun àwọn yahudi wọ́n kó sínú alkafirun àti gbogbo ẹni tó bá ti ń jẹ́ non-muslim ní tó bá wù kó ṣe tó ti ń jẹ́ non-muslim tó kì í ṣe mùsùlùmí àwọn náà ti kó sínú alkafirun kúlì yá ayyuhal kafirun ọlọ́ni sọ fún wọn pé wọn ìrẹ́ Muhammad sallallahu alaihi wa sallam la a'budu ma ta'budu ìpè mi ní sin nǹkan tẹ̀ ń sìn la a'budu ma ta'budu mi ní sin nǹkan tẹ̀ ń sìn ìyẹn ni wípé kéèyàn ó di clear fún wọn pé ìrẹ́ Muhammad di clear fún wọn kó o ní sin tán sìn ìyẹn ni pé àwọn asináàmù àwọn òrìṣà tí wọ́n ń forí balẹ̀ fún òun ní bá wọn forí balẹ̀ fún àdébìnrin yìí sá táwọn tọ̀hún náà ń pè lọ́lọ́run àlejò sọ́kọ̀ sàlám òun ní bá wọn pè lọ́lọ́run àlejò mọ́tà tí wọ́n ń pè ní ọlọ́run àbí tí wọ́n ń pè bàbá rẹ̀ àbí ẹnìkan ní ọmọ ọlọ́run òun ní bá wọn pè lọ́mọ ọlọ́run ìyá Ìsá àlejò sọ́kọ̀ sàlám Mariam òun ní bá wọn pè ní ìyá ọlọ́run la àbùdù máa ta àbùdù mi ní sìnkẹtẹ ẹsẹ kúfúrú tẹyìn ṣe yẹn mi ní báyìí ṣe wàlá antum àbìdù na máa àbù of course ẹ̀yin náà ò ní ṣe nǹkan tí mò ń ṣe torí pé kò wulẹ̀ wù yín láti ṣe tí mò ń ṣe yẹn ni wípé ẹ kì í ṣe ẹni tí ó ṣe Islam àwọn afáàmì náà mufasirun wọ́n ní ìtumọ̀ wàlá antum ábìdú na mà áàbò bó o la ṣe mọ èyí tí ò ní ṣe ìsìláàmù kẹ́yìn nínú wa ẹ̀kọ́ ṣe pé ìmí ni wọ́n lè padà gba ìsìláàmù sánábìlẹ̀ ti sọ fún wa yìí pé wọ́n à ní ṣe ìsìláàmù àwọn afáà mi náà nǹkan ṣòro ni wọ́n ní ìtumọ̀ ẹ̀ òun náà níbi pé àwọn tó lọ́n bá wí nínú wọn níbi àyà yìí àwọn náà ni àwọn tó wá ń ṣe kúkú wọn tí wọ́n fi jáde kúrò láyé ó wà nínú wọn àwọn tí wọ́n ṣe kúfúrú wọn tí wọ́n fi jáde kúrò láyé ó wà ní wọn àwọn ti jẹ́ pé wọ́n padà gba islam ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ lásìkò tánàbí ń sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ẹni tó bá jẹ́ gẹ́fẹ̀ẹ́rì ká pè ń gẹ́fẹ̀ẹ́rì a ní fi tipátipá mú ẹnìkan wọlé islam wá sí la ṣe àwùwà dáadáa a ṣe dáadáa sí wọn láti pè wọn sínú islam ẹ̀ńtọ́lọ́mọba ni yóò gba Islam yóò gba Islam ẹ̀ńtọ́lọ́mọba ni kò ní gba Islam tí ó fi jáde kúrò láyé kò sí gbìyànjú tí ẹnìkan fẹ́ ṣe kò sí wáhásí kàtẹ́nìkan fẹ́ ṣe ó fáńfà rẹ̀ kó ṣe gbogbo ẹ̀ kó lo gbogbo mẹ́tọ̀dì ayé torí pé kò ní gbà kò ní gbà náà ni yóò padà kú lórí kókó rẹ̀ náà ni. ṣùgbọ́n kí ẹ̀yẹ́ ṣe gbìyànjú nípa ikú kájé tí wàá tí wa kó lọ káàkiri ìbáwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ṣeé ṣe kárí ní tí ó gba islam tọ́lọ́mù bá fi ẹnìkan mọ̀nà kúrò wa alágbèwà muhammad sallallahu alaihi wa sallam olólórí fún wa ju ràǹfún ní pupa lọ olórí fún wa ju ràǹfún ní pupa lọ wáyé tó fi tẹ́ńṣọ̀n ràǹfún ní pupa torí pé ràǹfún ní ní àsìkò wọn lọ́jọ́ náà lọ́hùn ẹni tó bá nira nǹkan mi pupa bí ẹni tó kó góòlù sílé ni bí góòlù torí pé ó kàt láti rí so wọ́n kà fún bíi treasure ni pé ẹ ra nǹkan mi pupa ẹnìkan wá nira nǹkan mi pupa tó ti dàgbà tó ti gbó dáadáa ó wà fi ṣe fà látọjú ọ̀nà ọlọ́run ẹ̀rí láàdá tí ó gbà lórí pé ọlọ́run ọba àlèkè ọlá fi ẹnìkan mọ̀nà tó rẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. tó ṣùgbọ́n ǹjẹ́ àmọ́ àìdí islam wa àgbọ̀dọ̀ àìdí islam wa lára mẹ́sẹ̀gì di àyà yìí nìyẹn sóra yìí kéèyàn gbọ́dọ̀ àìdí islam rẹ̀ fún gbèsèrí kan wa àìdí máa pé ń ṣe mùsùlùmí ẹ́ àwọn ẹni wọ̀nyí dẹ́ ni wọ́n mọ wọ́n ṣe máa ń jẹ gàbálẹ́ ẹjẹ́ ká ṣe kinní kan wọ́n tó ẹni tó mọ̀ wípé àgbogbo àwọn tọ́jọ wà ní kọ́ńpìn tọ́jọ jẹ́ staff christian wà nù wọn mùsùlùmí wà nù wọn yóò máa wá sọjẹ́ sí àwọn nǹkan tó jẹ́ wípé ẹ̀sìn wọn ló gbé wá ẹ̀sìn wọn ló gbé wá bí kó làwọn gbọ́dọ̀ máa ṣe morning service táwọn bá ti débi iṣẹ́ láàárọ̀ gbogbo staff a gbọ́dọ̀ máa ṣe morning service ká bẹ̀rẹ̀ iṣẹ́ kúl yá ayyuhal kafirun mùsùlùmí bá ń bẹ láàrin wọn kó sọ fún wọn kó dìklẹ̀ fún wọn la a'budu ma ta'budun èmi ò ní báyìí ṣe mọ́ ní sàlùsà wọn àkójọ yìí fi md lẹni tó gbé mọ́ ní sàlùsà wa gbàtí mo ń ṣe interview tẹ̀tẹ̀ gba ní ti kàn fún ẹ̀ sọ fún mi pé màá bá yín ṣe mọ́ ní sàlùsà tẹ bá sọ dúró ní sàlùsà màá sọ fún yín mi ní ṣe mọ́ ní sàlùsà pẹ̀lú yín èmi ti sàlùsà ní kí n tó kúrò mo ti kírun mo ti kí ewu làbúrò dé kọ́ńtì kẹwà gbé mọ́ni service kalẹ̀ tó gbogbo sáàpù gbọ́dọ̀ dìde dúró láti jọ ṣe ní kọ́ńtì. so ọlọ́run ní ká sọ fún ọ yìí pé láàbùdù máa ta àbùdù ẹ̀sìn wa yàtọ̀ síra wọn ẹ̀sìn wa ò kì í ṣe kankan náà wàlá antum ábìdú na má àbùdù sẹ́mi náà bá pè é lọ mọ́ṣáláṣí ń sìn ẹ̀ ní tẹ̀lé mi lọ wàlá àná ábìdú má àbàdùn emphasis alukurani ò kí kò ní mú ẹnfàsì wá sí ibà ní wípé ó ní tọ́lọ́wọ́n ọba àdìsí ọlọ́fẹ́ká dùnmọ́ ń bẹ̀. wàlá àna àbìdún má àbádùn àwọn mufasirun ó wà nínú àwọn tó ń sọ yìí pé wàlá àna àbìdún má àbádùn ó ń sọ nípa ọjọ́ wájú. ẹ̀dẹ̀ má lérò pé torí pé mi bá yín ṣe lé nìyí àwọn padà yín sọ àwọn padà bá yín ṣe lẹ́tà rárá ní lọ́jọ́ náà lọ́hùn wọ́n lọ sọ fún Abu Talib tó jẹ́ òkú ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam ìpè sọ fún àbúrò rẹ̀ sọ fún sọ fún ọmọ rẹ̀ náà lè sọ fún pé ó kè kò sí problem káwa bá ṣe ẹ̀sìn rẹ̀ lọ́dún kan àjọṣe ẹ̀sìn rẹ̀ lọ́dún kan tó bá jẹ́ olóńgbò tẹ̀lé kóhun náà bá wa ṣe tiwa lọ́dún kan àjọ máa gbà fúnra wa bẹ́ẹ̀ subhanallah ọlọ́run ní sọ fún wa wípé wàlá àná ábínú máa àbátún níta mú wa bí kọjá ìṣàn yẹn ò lè pọ́sibú láéláé ní ní báyìí pé mùsùlùmí gbọ́dọ̀ ti kílẹ̀ ó gbọ́dọ̀ ti káwọn èèyàn mọ̀ wípé náà mi háìdì ẹ̀sìn mùsùlùmí ni mí o kí n ṣe alákatakí sí ṣùgbọ́n mi kì í compromise ẹ̀sìn mi fún ẹ̀sìn mi no la ikraha fi àní ah, kọ́sẹ̀ nìkan kan kó wá ṣe islam ipò amú christian kan ní ojú títì nísìnyí báyìí tó dandan dandan gbọ́dọ̀ tẹ̀lé mi lọ́wọ́ sára ṣe rárá ṣùgbọ́n àwọn ṣe wá àti àti mọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ àmọ́ sẹ́nìkan náà mọ̀ kọ́sà wa ẹ́ pẹ̀lú mẹ́tọ́dì kan tí ò bá la káyìí mu láti pè wá sínú christianity wọn sára sàánà ó declare fún ẹ pé àwọn náà ò lè ṣe é a lè ṣe láéláé àwọn Jehovah witness wọn máa ń káàkiri mùsùlùmí mùsùlùmí mi yóò fi ìtìjú kárùn ìtìjú yóò fi kárùn nígbà tí wọn kalẹ̀kùn lé tó wá sọ yìí pé wọ́n á ṣílẹ̀kùn wá rí bóun ni wọ́n ní good morning sir uh, I just have one message for you just two minutes I will not stay long ah mùsùlùmí wa gba láàyè pé I will not stay long okay no problem ṣé dí I will not stay long tó wá ti jòkó tì í yóò kàn bẹ̀rẹ̀ sórí oríṣiríṣi ni kódà wọn lè má bẹ̀rẹ̀ sí ní kóòtù báyìí yóò kàn máa sọ ìtàn oríṣiríṣi nínú àwọn kìnìún wọn tẹ tó mọ tó ń ṣẹlẹ̀ ó ti lọ thirty minutes pẹ̀lú ẹ̀ ó ti lọ one hour pẹ̀lú ẹ̀ àá ẹsẹ̀kẹsẹ̀ tẹ ti sílẹ̀ fúnlẹ̀ sílẹ̀ fóun ni ẹ sì ni ó máa lọ wàlá ara ábídún máa àbáṣepọ̀ á gbọ́dọ̀ gbá láàyè kó yóò jẹ́jú aya kan this is Muslim home má kan bí mọ́ láyé má kanlẹ̀ fún bímọ láyé sọ àjẹ kó mọ̀ wàlá antum abiduna ma àbò torí pẹ́ẹ́lí ní òní tẹ́tẹ́ lébi lọ́wọ́ ṣẹláṣí lakum dinukum waliyadi alábẹ́ni ọlọ́run ní àápìn ní àjẹ kan mọ̀ kódà kó jẹ́ ní ti tó jẹ́ fámìlì wa wọ́n máa ń wà náà fámìlì gbà mí ẹni tí ó jẹ kọrin tó yẹ pé family member ni ó lè súnmọ́ wa pẹ́kípẹ́kí gan ẹ̀rí ó wá lè dá sí rọ èèyàn kìíní kan kí ló máa ń ṣe gbọ́dá rìkẹrí nǹkan pàápàá tó bá ti di àsìkò iléyá màá ní káwọn ọmọ mi kán lọ bá ṣe iléyá kán máa wá wá sí àsìkò Christmas kò ní ṣẹlẹ̀ àwọn ọmọ títí ẹ wá ẹ irú celebration wo ni ó ti ó ti ń ya lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn àgbọ̀ngbọ̀n lọ́wọ́ náà ló ní àyà o ẹ̀sìn tiwa bó ṣe ní ká àyà nìyẹn lákùn dín inú fún wàlíyàdé ẹ lè máa ṣe Christmas kó máa ṣe káwọn ọmọ mi kán àwọn èyí ṣe Christmas àwọn èyí ṣe New Year January one lakum dinukum waliya din Aya ìtura yìí làwọn máa fi ń pò òun náà ní Suratul Ikhlas ìpè òun gangan òun náà ń sọ nípa Ikhlas ni declaration of faith ni ṣé declare fẹ́ni tó jẹ́ gbèsè rí wípé a ní bá ṣe sin rẹ̀ mùsùlùmí ò kí ń tọ́jú ìsìlámù rẹ̀ pàápàá jùlọ tí o bá ti ní pòsíṣàn pé wọ́n ń fara ní àbí wọ́n ń fìyà jẹ àbí wọ́n fẹ́ pa kò fẹ́ni tó yọ ọbẹ̀ sẹ́nìkan kò fẹ́ni tó yọ àdá sẹ́nìkan kò fẹ́ni tó yọ ọmọ sẹ́nìkan wáyé ká máa Islam wa wáyé ká máa fi orúkọ Islam wa ká máa fi pamọ́ táwọn wa fi káyọ̀dé àmọ́ sọ káyọ̀dé fún wọn ẹ o lè mẹ́sàn Ibrahim torí pé o ti wà láwùjọ àwọn tó pè ní airline so kí lorúkọ sí wọn sọ pé káyọ̀dé ẹ sọ pé bí ń bọ̀ ó dẹ̀ mọ̀ yìí pé Abdullahi lórúkọ rẹ̀ àwọn yóò mọ̀ wá sọ́ọ̀gù tí wọ́n jẹ́ mùsùlùmí yóò mọ̀ sọ́ọ̀gù pé ṣé kí n sálámà tàbí kí n má sálámà torí pé káyọ̀dé ló ń jẹ́ o àmọ́ bóyá mùsùlùmí náà yìí kì í ṣe mùsùlùmí èyí ó mọ̀ wá sọ́ọ̀gù ẹ̀rí so nǹkan báyìí àwọn nǹkan tó jẹ́ wípé ó bùkátà sí pé mùsùlùmí kó bá ní ẹ̀sìn rẹ̀ ẹ̀ ń gbégbá ní góòlù ni kì í ṣe ń tàn dọwọ́ bò a gbọ́dọ̀ máa dọwọ́ bò islam àwọn náà gbọ́dọ̀ máa dọwọ́ bò ẹ̀sìn wọn torí pé fíìkì ní kankan tó dání ṣùgbọ́n àwọn náà wọ́n pariwo kiri àwọn náà wọ́n pariwo kiri àwọn náà níjẹ́ gbádùn àwọn ni wọ́n wọ ní mọ́tò ni wọ́n máa pariwo lórúkọ pọ́n bíríkì lórúkọ pọ́n mẹ́ṣàdúrà fún wa dùn ṣùgbọ́n tí mùsùlùmí kan bá tíráì rẹ̀ yóò sound odd létí àwọn èèyàn àwọn ni wọ́n lè complain ju nǹkan míì lọ wọ́n sì sọ yìí pé mùsùlùmí wà tolerant a máa ń tún sóra tolerance ńkọ́ so sóra yìí declaration of faith ni pípa sọ fáwọn èèyàn wípé ẹ̀sìn náà ń ṣe lélẹ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọlọ́ọ̀bẹ ni subhanahu wa ta'ala adúlọ̀ subhanahu wa ta'ala ó dàbí kó mú ẹsẹ̀ ẹnìkọ̀kan wá dúró lórí Islam kó gba ìjọ́sìn ẹnìkọ̀kan wá àwọn tí wọ́n ti kọjá náà mùsùlùmí kọ́nà bá pè wọ́n padà kó jẹ́ ká tán sórí islam اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته jùlọ. Thank you.